ẹ̀mí o. bẹ́ẹ̀ ló ń jẹ́. ìdí ìjà níbi ni pé mo sùn sí ilé ó ń lọ bí nǹkan bí ọ̀sẹ̀ àárọ̀ ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀hún tó kọjá lọ gbẹ̀nà wa sọ fún mi pé aláboyún kan pé ó ń gbàrọ̀ bí kò sára ta o ará náà ni o wípé ó ń gbàrọ̀ bí pé ọmọ yẹn ó dẹ̀ ti fi orí pó kó dẹ̀ yọ orí síta kó bọ́ pọ́rọ́ lókù bí èṣù ṣe gbógun nìyẹn mo wá sọ fún wọn pé wíwá tẹ́ wá sọ fún mi kí lẹ gbàgbọ́ lórí ẹ̀ wọ́n láwọn gbàgbọ́ pé àlọ́ títí mo máa ń rà wá fún wọn tó bá ń fi rẹ́ẹ̀bù wọn pé kí n wá bá wọn fi sí ojú ààrẹ mo bá tẹ̀lé wọn mo bá mú àlọ́ ń ti yẹn tó lè máa ń rà pọ̀ sílé odidi ni mo bá mú mo tú sí lẹ́nu ó mú ìtókù ń bá ní kó tú sójú ara bó ṣe tú sójú ara báyìí tó ṣe <clears throat> bí ọmọkùnrin ṣe jábọ́lẹ̀ pọkìtì pọkìtì nìyẹn. àmì òróró náà kò ní fi yín sílẹ̀. àmì jésù ìyanu yóò máa ṣe láyé yín. àmín jésù. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. hallelujah mẹ́ta. hallelujah hallelujah hallelujah. Ah.